وعلى آله وصحبه ومن والاه والسلام عليكم ورحمة الله وبركاته آه، إن شاء الله تعالى درس توني آه، نقع أحاديث حيض إليتي أتكا أفاق النوره أكا ka أحاديث tó توني ahadithu tó ta tó tó nípa haibọ̀ tí obìnrin máa ṣe kí agbọ́mọ́tínú al-hadith. عن عائشة رضي الله تعالى عنها قالت كنت أكتسل أنا ورسول الله صلى الله عليه وسلم من إناء واحد كيلانا جنب وكان يأمرني فأعتذر فيباشرني وأنا آحد وكان يخرج رأسه إلي وهو معتكف فأغسله وأنا حائد عن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يتكع في حجري يتكع في حجري وأنا حائد فيقرأ القرآن عن أن معاذة بنت عبد الله قالت سألت عائشة رضي الله عنها فقلت ما بال الحائد تقضي الصوم ولا تقضي الصلاة فقالت أحرورية أنت فقلت لست بحرورية ولكني أسأل فقالت كان يصيبنا ذلك فنعمر بقضاء الصوم ولا نعمر بقضاء الصلاة عن عائشة رضي الله عنها قالت كنت أغتسل أنا ورسول الله صلى الله عليه وسلم من إناء واحد كلانا جنوب عائشة كي ألنقص لكم إيونو رفون إياوا عائشة àti gbogbo àwọn ìyàwó anabuwa muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn sọ̀hábì anabi sallallahu alayhi wa sallam hadithu tá a fẹ́ kọ́kọ́ kà lónìí aisha ni ọgbà hadithi náà wá aisha ni kuntu agtasilu ana wa rasulillahi sallallahu alayhi wa sallama min ina'in wahid. كنت أغتسل أنا ورسول الله صلى الله عليه وسلم من إناء واحد Aisha ní a máa wáyé pé igbá omi kan téèyàn máa fi wẹ̀ àbí garawa omi kan agtasilu ana wa rasulillahi sallallahu alayhi wa sallam min ina'in wahid igbá omi kan péré àtẹ̀mí àtòjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam tí í ṣe ọkọ aisha radiyallahu anha aisha làwọn méjèèjì a máa fi gba omi kan wẹ̀ ń gbà mí. wàkìlánà junubun kọ́dà kìí ṣe wẹ̀ pé ìwẹ̀ lásán wàkìlánà junubun tí ó jẹ́ pé àtẹ̀kíní kejì wa à ń wẹ̀ ìwẹ̀ ọ̀ranyàn ni. àwọn ẹ̀kọ́ tí ó kó sínú hadithi yìí àtàwọn àdájọ́ sẹ̀ríà tó kó sínú rẹ̀ ọ̀pọ̀ púpọ̀ àwa tí a nírú nuska tíra yìí lọ́wọ́ hadithi kan náà ni wọ́n nọ́mbà àti forty six àti forty seven hadithi ẹ̀yọ̀ kan péré náà ni. وكان يأمرني فأتزر فيباشرني وأنا حائض وكان يخرج رأسه إلي وهو معتكف فأغسله وأنا حائض gbogbo eléyìí hadithi kan ṣoṣo ni ṣẹ̀ríà islam lára ń tí ṣẹ̀ríà islam fi yapa àwọn ìlànà àwọn tó ti ṣáájú àlùmọ́ anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam èyí tí a máa pè ní shar'u man qablana pé ìlànà òfin tó ti dé fáwọn tó ṣáájú wa àlùwọ̀ shar'u lana aw laysa bi shar'in lana ṣé gbogbo ń ta bá bá táwọn tí wọ́n láwọn yahudi ń ṣe àwọn àjọ anabi musa àbáwọn àjọ anabi isa gbọ́ pé wọ́n ń ṣe ǹjẹ́ wọ mùsùlùmí ọ̀ wá wò pé ń gbé pa anabi ọlọ́run ló kú jẹ́rù iṣẹ́ báyìí fáwọn náà èmi mùsùlùmí náà bí n bá ṣe kò léwọ̀ eléyìí la ń pè ní shar'u man qablana ṣẹ̀rí àtàwọn kan tó ti ṣáájú wa hal huwa shar'un lana ṣé ṣẹ̀rí àlọ́jẹ́ fáwọn náà ìlànà ní fáwọn náà kò rí bẹ́ẹ̀ shar'u man qablana ìlànà òfin tó lọ́n fi ránṣẹ́ sáwọn ìjọ tó ṣáájú ju anabuwa muhammad sallallahu alayhi wa sallam tí ó yẹ bá ṣe pé abagbọ́ tá anabuwa muhammad sallallahu alayhi wa sallam bá ní ẹ máa tẹ̀lé lánàá báyìí àbí tí ẹ ṣe kọ́kọ́ fún wa pé ẹ máa tẹ̀lé lánàá yẹn nígbà òun nìkan la tó lè lò àmọ́ bàbá ti rí nǹkan kan nù sẹ̀rí ẹ̀sìlámù tó ta ko ní tí wọ́n jíṣẹ́ fún àwọn ìjọ tiẹ̀ ìwọ mùsùlùmí sẹ̀rí àtànẹ́bùà muhammad sallallahu alayhi wa sallam òun ni ọlọ́gbọ́dọ̀ dún ní ma. min sẹ̀rí àti man qablana nínú ìdájọ́ òfin àwọn tó ṣáájú wa gẹ́gẹ́ bó ṣe wá nu hadith ànẹ́bùà muhammad sallallahu alayhi wa sallam. tí obìnrin bá wà nu haidọ̀ àwọn yahudi àwọn àjọ anabi musa aleyhi salatu wa salam àwọn ọkọ obìnrin yìí ti kọ́dà àti bá a sọ̀rọ̀ èèwọ̀ ni. E bí ìgbà téèyàn wá lọ dá yàrá kan fún un pé kọ́mọ wà ń bẹ̀ títí tí ó fi mára láàyò jáde súnà ha kọ́dà àwọn ò ní bá a jókòó wọn jọ máa sọ̀rọ̀ wàláyò akelu náà ha kọ́dà bí wọ́n ti jọ máa jẹun tẹ́lẹ̀ bóbìnrin wọn bá ti bẹ̀rẹ̀ sí ṣe háìbọ̀ wọn pa tì ní bí tí wọ́n ṣe rí nìyẹn wàhálà làákùsìmì dàlíkà àwọn nasọ́ra òdì ní ntàwọn ṣe àwọn ó máa bá obìnrin tí ń ṣe haidọ̀ ṣe gbogbo òṣìṣẹ́ pátápátá kọ́dà bíi èpè kò sínú haidọ̀ náà ni ara ẹ̀ lọ́lọ́run wá ní nínú alukur'an alkarim wakadhalika ja'alnakum ummatan wasatọ ìjọ anabu muhammad sallallahu alaihi wa sallam bọ́lọ̀ ń ṣe ròyìn wá nìyẹn ummatan wasatọ ìjọ tí ó máa wà ń déédéé falwasatiya ìmọ̀ wà ń déédéé sẹ̀ríà anabu muhammad sallallahu alaihi wa sallam ọ̀hún láàrin yìí náà àwọn yahudi pa obìnrin tí ń bá ń ṣe haibọ tí wọn pa tìyẹn yẹn kọdọ ọ̀rọ̀ sísọ wọn ò ní bá a sọ àtọkọ rẹ̀ àtàwọn mẹ̀lẹ́bí àtàwọn ìyàwó ẹgbẹ́ rẹ̀ ònkálukú bá ṣe pọbìnrin kan bẹ̀rẹ̀ haibọ báyìí wọn pa tì ní. àwọn nasọra àwọn òsì mayàtọ pọbìnrin kan bẹ nu haibọ obìnrin kan sí nu haibọ sáà ní ọkọ àtaya kò sí ìtọkọ lọ́dọ̀ tiwọn. Ọlọ́run wá fi ṣẹ̀ríà sallallahu alaihi wa sallam ó ní ó wà pé ní àbóbìnrin ah, bá ń ṣe háìbọ̀ èyí wọn wá pé kẹ́ ẹ kọ́ tí kẹ́ ẹ má wàá bá a sọ̀rọ̀ kẹ́ ẹ má bá a jókòó eléyìí ni ẹ̀kọ́ ńláńlá tí Aisha radiyallahu anha tó fẹ́ àmọ́ nígbà kan náà kún mọ́ èyí wọn ò sì wá pé ká má wàá mọ̀ láàrin háìbọ̀ tọ́lọ̀ ń pè ní kúlùhùwà adhan ọlọ́run lẹ́gbìn ní ìnira ni. Kulhu kama wàá ma yàtọ̀ láàrin eléyìí gẹ́gẹ́ bíi tàwọn nasọ́ra eléyìí náà takò lànà anabuwa muhammad sallallahu alayhi wa sallam eléyìí ni ohun tí aisha radiyallahu anha lọ́fẹ̀ẹ́ máa ṣàlàyé fún wa nínú hadith tanka lónìí. aisha ni kuntu agtasilu ana wa rasulillahi sallallahu alayhi wa sallam lára ẹ̀kọ́ tí a tún múnú hadith yìí a ti sọ́ọ́rí tẹ́lẹ̀ náà pé anabuwa muhammad sallallahu alayhi wa sallam oníbẹ̀yẹn ọba wẹ̀ ìwé ọ̀ràn yẹn ni àbíkọ́dé yẹn fẹ́ ṣàlùwàlá nínú ẹ̀kọ́ ìsìláàmù ni pé èèyàn gbọ́dọ̀ máa ṣe omi lófò ẹ̀wò min iná in wáhìdìn igba omi kan péré aisha ló tó wọn àtànẹ́bí wẹ̀ sallallahu alayhi wa sallam ara àkọ́kọ́ fíkì wàhálà hadith àwọn ẹ̀kọ́ tá a kọ́ nu hadith yìí ni pé bàbá fẹ́ ṣe mara ìwẹ̀ ni àlùwàlá ni nínú ìlànà nẹ́bùà muhammad sallallahu sallam ó ní gbogbo omi tá a bá lò kájọ́ ọmọ níwọ̀nba ẹ̀kejì ni pé a ti máa gbọ́ táwọn mi ọ̀ máa sọ pé ẹ wọ́n ti a ti béèrè ìbéèrè ti wá nínú ìjókòó wa yìí náà rí pé ǹjẹ́ ìwọ̀ ni bẹ́yẹn bá ń wẹ̀ kọ́ wà ní òhò àdìsí yìí fi ń yé wa pé ní kì í ṣe wọ̀ lópin ìgbà tó o bá ti sí níbi táwọn èèyàn ó ti máa rí ọ àti ṣàlàyé fúnra wa pé bọ́bá ìpẹ́rù ọ̀pọ̀lọpọ̀ léèwẹ̀ táwa nílùú wa yìí tó pé ní kò sí nǹkan kan tí ó bò lókè tó láàsì bí yẹn bá wà ń po táwọn èèyàn ọmọ rí ọmọ wẹ̀ ń hò àmọ́ bí yẹn bá wà nù bàfúrúmù rẹ̀ nù ilé rẹ̀ kò sí nǹkan kan tó wí nù sẹ̀ríà ìsìláàmù pé wọ̀ ní kéèyàn wẹ̀ ń hò tí ọba ti sí níbi tí ẹnìkan ò ti rí ẹ̀kejì ni pé kò sì jẹ́ ìwọ̀ kọ́dà nù sẹ̀ríà islam láhàyà àfìdín gẹ́bí hadithi umu suleimu ta kà fúnra wa ń bí pé bó bá ìtìjú ọ̀tọ̀ àlàyé kíni ṣẹ̀ríà islam wí ọ̀tọ̀ lára fíkìwò hadith yìí ni pé kódà kìí ṣe wọ̀ kí ọkọ àtìyàwó kí wọ́n rí òhò ara wọn ṣẹ̀ríà islam ò ṣe léwọ̀ hadith tó wá tó takò hadith tó lẹ́ni kuntu abtasilu ana wa rasulillahi sallallahu alayhi wa sallam min ina'in wahidin pé kó mi àtànàbì jọ máa wẹ̀ ń gbà mí sallallahu alayhi wa sallam eléyìí náà bẹ nù fíkìwù hadithi àwọn ẹ̀kọ́ tí ń bẹ nù hadithi wáyé aisha tún wá ń sọ síwájú pé wa kana ya'muruni fa attaziru fa yubashiruni wa ana haid gẹ́bí ta sọ lẹ́ẹ̀kan pé nínú ìlànà àwọn yahudi àwọn ni wọ́n pa obìnrin tìbí bá ti ń ṣe haidọ̀ bí gbà ọjọ́ obìnrin wọn mọ́ bí gbà tí èsè mọ́ àwọn nasọ́ra àwọn tó kọjá àlà lọ́nà abòmí kọ́dà àwọn ọmọ yàtọ̀ obìnrin ṣe haibọ̀ obìnrin ò ṣe haibọ̀ àmọ́ kí ni ọlọ́run pa wá láṣẹ nínú alukur'an alkarim ọlọ́run ni yasalunaka anil mahidi kulluhuwa adha ọlọ́run níbi wọn bá bí ọ pé ìwọ obìnrin tó ń ṣe haibọ̀ àbí wọ ọkọ tíyàwó rẹ̀ ń ṣe haibọ̀ a kulluhuwa adha ńgbà tóbìnrin bá ń bẹ́ẹ̀ nu haibọ̀ yìí ó yàtọ̀ fúngbà tí ò ṣe haibọ̀ o fàtàzìlú nìsáà fílmàhìd àṣẹ ọlọ́run nù fàtàzìlú nìsáà fílmàhìd wàlá takọrọ̀bù hùnà hàtà yàtọ̀hùnà ọlọ́run ní báwọn obìnrin bá ti wà nù haidọ̀ àjọṣepọ̀ ọkọ àtìyàwó kò gbọdọ̀ wáyé ìtumọ̀ fàtàzìlú fílmàhìd nìyẹn ẹnu tí ọlọ́run pa wá láṣẹ pé àkéésí pé ká kọ àwọn obìnrin wa tì bí ìgbà tí wọn ò jóbìnrin mọ́ àbí ìgbà tí wọn èsè èèyàn mọ́ òun là nẹ́bà muhammad sallallahu alayhi wa sallam ló fi sọnù hadithi mi pé isna'u kulla shay'in illa nikah isna'u kulla shay'in illa illa nikah an-nikah huna bi ma'na ìyẹn ni pé gbogbo ntí yẹn mọ lọ lọ ọkọ àtìyàwó ni àbóbìnrin ẹgbẹ́ rẹ̀ ni àbí bàbá rẹ̀ ni àbí ìyá rẹ̀ ni obìnrin tí ń ṣe haidọ kò torí ẹ̀kọ́ má jẹ yẹn mọ́ àmọ́ nǹkan kan péré náà lọ́lọ́run lòun ṣe léèwọ̀ táwọn nàṣọ́ra ń kó sí tiwọn mùsùlùmí ò gbọ́dọ̀ kó sínú ẹ̀ òun ni pé àjọṣepọ̀ lọ́kọláya lópin ìgbà tóbìnrin bá ń bẹnu haidọ ọlọ́run léèwọ̀ ni fàtẹ́sílù nìṣá fílmù haidì taqrabuhunna hatta yatuhurna títí tí wọn ò fi mara ọlọ́run lé wọ̀ ni ẹni ọba sì dárò eléyìí wò ọ̀tàkù lànà ọ̀tàkù ayé al-Qur'an al-Karim ọ̀tàkù sunna nabuwa Muhammad sallallahu alayhi wa sallam. àmọ́ kí ni ìdájọ́ sharia Islam ọlọ́run ní jáwọ́ máa lu òfin ọlọ́run bẹ́ẹ̀ àmọ́ sharia Islam máa gbé gbogbo ẹ̀ka lẹ̀ pé tọ́ ẹni ọba lùfin náà kí kí ni ṣẹ̀ríà islam wí ń pa ẹni tí ó bá wá súnmọ́ obìnrin rẹ̀ tóbìnrin ṣe háìdọ̀ lọ́wọ́ àkọ́kọ́ ni pé ká gbà pé wọ̀ ni pọ́nbélé nínú ayé al-Qur'an al-Karim fatazilu an awala wala taqrabuhunna ẹ̀rí ọlọ́run tó ṣe tàkídù rẹ̀ ẹ má dọ́dọ̀ wọn ó tún wá ní wala taqrabuhunna hatta yatuhurna títí tí wọ́n fi mara bẹ́ẹ̀ yẹn bá wá ṣerú mistake báyìí kí ni ó fi tán rú ọ̀ràn yìí àkọ́kọ́ ni pé yejibu aleyhi listigfar kó túbà lọ́dọ̀ Ọlọ́run ẹ̀ṣẹ̀ ńláńlá ló dá torí alukur'an yóò rújú sunna anabi ní orújú anabi ní isna'u kulla shay'in illa nikah anabi ní bẹ́ẹ̀ ṣe jọ sọ̀rọ̀ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ṣe jọ jòkó tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ṣe jọ jẹun tẹ́lẹ̀ Ọlọ́run ó kọ̀ gbogbo yín fún yín àmọ́ àjọṣepọ̀ lọ́kọláya èèwọ̀ ni lópin ìgbà táwọn obìnrin bá ń ṣe haidọ̀ lọ́wọ́ àbí wọ́n ń ṣe nífàásù lọ́wọ́ nífàsù lẹ̀jẹ̀ tóbìnrin máa rí lẹ́yìn ìgbà tó bá bímọ. ẹni tó bá wá dẹ́rù eléyìí wò ọwọ́ nù hadith mi ti ibn abbas radiyallahu ta'ala anhuma tó gbà wá ibn abbas ní òun gbọ́ta nebà muhammad sallallahu alayhi wa sallam tó ní gbogbo ẹnikẹ́ni tó bá ní àjọṣepọ̀ lọ́kọláya pẹ̀lú ìyàwó rẹ̀ tíyàwó yìí sì ń bẹ́ẹ̀ nù haidọ̀ lọ́wọ́ faliyatasaddaqa bidiinarin aw bi nisfi dinar irú ẹni báyìí ó di dandan fún kó mú tí ó ṣe déédéé dínárù nù sẹ̀ríà islam kó fi ṣe sàrà àbí dajì dínárì kí ni tó máa kó fi dínárì ṣe sàrà ń bì kan kó fi dìdajì dínárì ṣe sàrà ń bì kan gẹ́gẹ́ bó ṣe wá nu àlàyé Ibn Abbas náà ni pé ẹni ó ṣe pé ní bẹ̀rẹ̀ haidọ̀ tóbìnrin ṣẹ̀ṣẹ̀ ń ṣe haidọ̀ níjọ́ àkọ́kọ́ ló ṣerú nǹkan báyìí fàlẹ́yìí à ń yàtọ̀ sọ́dọ̀kọ̀ bí dinar kàfàrà rẹ̀ ni ìtanràn rẹ̀ ni pé ntọ́ ṣe déédéé dínárù nù sẹ̀ríà islam túláàsì ọgbọ́dọ̀ mú kó fi ṣe sàrà àmẹ́ni ọba ṣe pé fi áàkiri ayyam al-hayd nígbà tí ti fẹ́ tán òun ló ṣerú nǹkan báyìí fàlìyàtọ̀ sọ́dọ̀k bí nisfi dinar ìdajì dínárì lòun ò fi ṣe sàrà alẹ́ rẹ̀ ń ó béèrè pé èló wa ni dínárì ń jẹ́ ní ní náírà ẹni ọba dẹrù eléyìí wo òun náà ní dandan kọ́ kakuléètì rẹ̀ bí ó ṣe jẹ́ àmọ́ àwọn fún ní guideline bó ni ó ṣe rìn àdínáàrù ṣẹ̀rọ̀ yìí tí ṣẹ̀rí àpè ní dínárì ogún dínárì ní ṣẹ̀rí àpè ní kíni nìṣọ́ọ̀bù azakat bí dínárì bá di méní méjì tó di ogún ní ṣẹ̀rí àtó ní ká yọ kíni ká yọ zakanu owó yẹn bẹ́ẹ̀ yóò ṣe kakuléètì ntí ó wá jẹ́ iye dínárì kan No ajẹ́ pé ní owó tí zaka bá wọ̀ ọ́ wà á dá sí ọ̀nà gíní ọ̀nà twenty bọ́ba yìí pé bẹ̀rẹ̀ haibọ̀ ló ṣerú nǹkan báyìí ó mú da kan nú ẹ̀ tú láàṣì ó fi ṣe sàrà bọ́ba yìí pé parí haibọ̀ ni ọ́ da sọ́nà mélòó ọ̀nà forty lọ́ọ́ da sí ọ́ wà á mú da kan nú forty ó fi ṣe sàrà eléyìí ní ìdájọ́ sẹ̀ríà àmọ́ kéèyàn mọ̀ pé ní kọ̀lẹ́tọ̀ nú sẹ̀ríà Islam kéèyàn sọ pé ní mo kú ti mọ kàfàrà ọ̀ràn yìí bí n bá kó dáràn ẹ̀bẹ̀ nu kí n mú dínárì kí n fi ṣe sàrà ni ah lẹ́yìn pé yẹn tẹ́ràn ẹ̀ṣẹ̀ téèyàn dá yìí ń bẹ lọ́rùn yẹn ẹ̀jọ́ bá màmá tó fojú lẹ̀ tó ní wọ́n ní kíní yẹ̀ ọ̀dà alukur'ani ní fa'tazilu nisa anabi sallallahu alaihi wasallam ní sinna kulla shay illa nikah ọwọ́ arúurú òfin báyìí ẹ̀ṣẹ̀ ń bẹ lọ́tọ̀ yàtọ̀ fún dínárì tó fi ṣe sàrà o torí náà ah, eléyìí ni àlàyé tí ń bẹ nù hadithi àmọ́ ká tún wí lẹ́ẹ̀kan sí i sẹ̀ríà islam sẹ̀ríà tó rọrùn ni ọlọ́run ò sì fẹ́ ká nira wa lára lọ́lọ́run fi ní òun ṣe é fún yín sẹ́ kọ́dà ẹ̀ wò hadith aisha ilá haya afidin aisha ní anabuwa muhammad sallallahu alayhi wa sallam ẹnu tí ó di dandan kéèyàn ó ṣe òun là nẹ́bí ń kọ́ aisha yìí pé kọ́dà ẹjọ́ sùn kò léèwọ̀ nínú sẹ̀ríà islam àmọ́ túláàsì obìnrin yìí gbọ́dọ̀ rò ń kankan sí i ibi ojú ara rẹ̀ tẹ́gbìn bẹ́ẹ̀ kana ya'muruni fa attaziru fa yubashiruni wa ana haib ni pé sẹ̀ríà islam kò fara ni wa kò ní arìnrìn àwọn yahudi dépò pé ní ẹlòmíràn wa torí eléyìí yóò fẹ́ wa máa lọ ṣèṣekúṣe mi ń ta ọlọ́run lòun yọ̀ǹda gbogbo ń tẹ́ bá fẹ́ ṣe amẹ́nu àjọṣepọ̀ tọkọláya yẹn nìkan lẹ́nu gba ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́rin ọjọ́ mẹ́fà yẹn èèwọ̀ nínú ṣẹ̀ríà islam tá a sì gbọ́dọ̀ a gbọ́dọ̀ tẹ̀lé lànà ọlọ́run nípa rẹ̀ so eléyìí ni ara ọ̀nà tí ṣẹ̀ríà islam tó fi yàtọ̀ fún kínní ìlànà àwọn yahudi lẹ́bàkánná ìyànà táwọn àwọn nasọ́ra méjèèjì ṣẹ̀ríà islam ọlọ́run ṣe wá ní kínní wa kadhalika ja'annakum ummatan wasatọ̀ ìjọ tó dún déédéé láàrin lọ́lọ́run ṣe sẹ̀rí anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam nínú hadith yìí kuma wa kana yukhriju ra'sahu ilayya wa huwa mu'takifun aisha ní ara ń ta anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam tó fi kọ́ wa pé ká lòdì sí lànà àwọn yahudi ń pa pípa àwọn obìnrin tí ń gbà wọn bá ń ṣe haibọ ká wá sọ wọn di bí ẹran ó ní kọ́dà bá nẹ́bù Muhammad sallallahu alaihi wasallam bá ń ṣe ẹ̀ẹ́tì káàfù lọ́wọ́ nù mọ́sálásí ẹ̀dàkùn ẹ̀já gbọ́ àrùn yìí dáadáa mọ́sálásí anẹ́bù Muhammad sallallahu alaihi wasallam lẹ́gbẹ̀ẹ́ yàrá rẹ̀ náà lọ́wọ́ mọ́sálásí anẹ́bì sallallahu alaihi wasallam bá anẹ́bì bá ti jáde kó mọ́sálásí ibo ní ọ̀bọ̀ sí yàrá rẹ̀ tá Aisha ń gbé yìí náà ní ọ̀bọ̀ sí láàfin gbọ́ hadith yìí òun láìsà fi wá sọ pé wàhùwà mu'takifun kọ́dà ń gbà mí ànábì ọ wà nù mọ́ṣáláṣí sallallahu alayhi wa sallam wa yukhriju ra'sahu ilayya ànábì ọ wà yọ orí síta kò nù mọ́ṣáláṣí nínú yàrá tí àìsà wà kọ́dà wà nù hadith mi pé bá ànábì bá nídìí kó wọn bá ya irun rẹ̀ ń gbà tí ń sìn bẹ́ẹ̀ nù i'tikafu tóun wà nù haibọ̀ fa urajjilu sha'rahu olóhùn ó sì bá ànábì ya irun rẹ̀ sallallahu alayhi wa sallam ògbélé yìí fi hàn pé ní obìnrin tí ń ṣe haibọ èèyàn tọ́lọ̀ ń pọ́nlé ni èyí wọn sọ di nǹkan mi òun nínú hadithi aisha mi radiyallahu anha nígbà tí aisha wà nù hajj inú tí ma ba obìnrin ní ọkàn jẹ́ púpọ̀ tó bá wà nù hajj ní kò rí haibọ gbá àwọn yòókù wọn ma wá ṣiṣẹ́ hajj wọn wá ní ó sí yàn la wa aisha náà nígbà tí aisha wá fẹ́ ma banújẹ́ kí lànà bí fún sallallahu alayhi ah anabi ni innama dhalika shay'un katabahu Allahu ala banati adam eléyìí kèékèé ṣe ń tá a máa wá kó a máa kó gbálé tá a máa dorí kodò sí katabahu Allahu ala banati adam gbogbo ọmọbìnrin anabi adam alọ́lọ́n kọ́ ọmọ bẹ́ẹ̀ ẹ̀tún wọlé anabi sallallahu alaihi wasallam on kana yukhriju ra'sahu ilayya wa ana mu'takifun fa agsiluhu kọ́dà yín bá a fọ rẹ̀ bọ́ ní ìdíkẹ́ ń bá fọ́run rẹ̀ wà á nà ha idun ìsìn sí ha idọ̀ lọ́wọ́ níbi sẹ́ríà ìsìláàmù ṣe rọrùn tó lára fíkìwù hadith yìí bákan náà aisha radiyallahu anha ọlá nabi máa ṣe kíni yukhriju ra'sahu min al-masjid wa huwa mu'takif anabi ó yọ orí jáde kó nu masalasi ìsìn bẹ nínú kíni ń bẹ nù ẹ̀tìkáfù a sì mọ̀ pé bí wọn bá ń ṣe ẹ̀tìkáfù kò masalasi min fiqhi hadha alhadith ni pé ikhraju juz'in min albadani la yubtilu al-i'tikaf bẹ́ẹ̀ bá wà nínú ìtìkáfù nísìnyí ọwọ́ ana ẹsẹ̀ síta àbó sí gíláàsì wíńdò ọ̀nà wọ́ta àbọ̀ narun ta èyí wọn ọba ìtìkáfù rẹ̀ jẹ́ lórí hadithi yìí ni kọ́ ìdá fiqhiya ńláńlá kan dúró. lórí hadith anabuwa muhammad sallallahu alaihi wa sallam yìí òun ni kọ́ìdà ńláńlá kan nù kọ́wá alikọ́wá ẹ̀dẹ̀l fìkìyà ló dúró lé lórí òun ni ipe bí èèyàn bá wà níbi nǹkan kan bóyá wà nù mọ́ṣáláṣí ọ wá àti pé apá kan nù ara àwọn ni ó jáde lápèjúwe nísìnyí èèyàn búra pé ilé lámàyín o lan adkhulahu ìníwọ̀ lápèjúwe èèyàn búra pé òun ò ní wọ kíni pé òun ò ní dẹ́sẹ̀ wọ ilé lámàyín a sì mọ̀ pé bí èèyàn bá búra nù sẹ̀ríà ìsìláàmù bọ́ bá ṣe ń tó lòun ò ní ṣe òun tún láàṣì ó ní kíni ó tí ó fi tán ràn ẹni yìí wá dẹnu ọ̀nà bíi ilé tó lòun wọ bó ti gbẹ́sẹ̀ ọ̀tún wọlé tán lẹ́nìkan bá ké sí pé a. Ah, ebo ló ní wọ inú ilé ń bẹ̀ ń ọwọ́ á da ẹsẹ̀ ọ̀tún tó gbé wọlé yẹn ó gbé jáde padà ǹjẹ́ kàfàrà ń bẹ lọ́rùn rẹ̀ bí la kàfàrà tà àlè la kàfàrà tà àlè kò tí ì dáràn kàfàrà torí pé anabuwa muhammad sallallahu alayhi wa sallam apá kan nu ara anabi jáde kó masalasi èyí wọn ò sì torí ẹ pé anabi kó nínú kínní. ó kò nù mọ́ṣáláṣí nínú àwọn àkàmù tí àwọn àfáà tí wọ́n ṣe bìnà rẹ̀ lórí hadith yìí nìyẹn òun ni pe bẹ́yàn bá wà níbì kan àbọ̀ fẹ́ wọ̀bì kan lópin ìgbà tí ìbá se pé gbogbo ara re ló ti fi wọbe ìdájọ́ ṣẹ̀ríà ìsìláàmù ò tí ì lórí irú bí àpèjúwe tá a mú wa èèyàn lòun kan náwó eléyìí wọn ò tí ì pé wá dáràn pé ah, ó ti búra pò ní ìṣe nǹkan báyẹn ẹsẹ̀ sì ti àá títí tí ó fi fi gbogbo ara rẹ̀ kó bẹ́ẹ̀ inú hadith yìí làwọn afa ti mú. qaida fiqhiyya wa ń bẹ pé ní zikiru ma la yatajazza'u ka zikiri kullihi aw zikiri ba'di ma la ka zikiri kullihi. ìmọ̀ wa ń bẹ láwọn ìgbà míì tó ṣe pé ní àwọn nǹkan ń bẹ tó ṣe pé bẹ́ẹ̀ bá dá kọ rẹ̀ ní ààbọ̀ àbídá mẹ́ta rẹ̀ kò nítumọ̀ nínú sẹ̀ríà islam lápèjúwe nísìnyí ara àpèjúwe táwọn fuqaha ò máa mú wa kéèyàn sọ nísìnyí pé òun tọ̀ lákọ nísìfù ìyàwó òun ìpè òun yọ̀ǹda àdájì rẹ̀ wọ́n ní níbí yìí zikiru báàbí ma la yatajazza ka zikiri kullihi tọ̀ lákùsẹ̀lẹ̀ torí pé ní ìdajì èèyàn kò nítumọ̀ dépò tó wà ní pé ìdajì mu ni mo kọ ara àpèjúwe táwọn afa máa mú wá nìyẹn nígbè zikiru báàbí ma la yatajazza ka zikiri kullihi àmọ́ ntọ́ bá ṣe pé ní ó ṣeé ṣe kọ́ta jaza lára mìtálù àwọn fuqaha náà ni pé man qala talaqtu ra'sa imra'ati sha'ra imra'ati sha'ra imra'ati fala tatluq fala tàtúlùkù tọ́lá kọ́ sẹlẹ̀ torí pé ní èèyàn lè gerun bàbá gerun gbà mí ta fi kalẹ̀ wọn ọmọ bẹ́ẹ̀ ń ti èèyàn tó sì nírun náà ọmọ bẹ́ẹ̀ lọ́tọ̀ eléyìí ń ké kọ̀wọ́nú kan ìdá pé zikiri báàbí máa la yatajazza ka zikiri kullihi eléyìí fáwọn àtúlábìlẹ̀ ẹ̀lmẹ̀ ní ká padà síbi hadith aisha tanka òun ni pé lára tí ó jẹ ká mọ ìlànà sharia islam pé sharia islam ò pé ká pa àwọn obìnrin tí bí wọ́n bá ń ṣe hayibọ̀ nǹkan péré lọ́lọ́run ló wọ́n yọ̀ǹda fún wa a sì gbọ́dọ̀ jìnnà sí i. Aisha radiyallahu anha wọ́n fún wa lápèjúwe pé kọ́dà Nabi sallallahu alayhi wa sallam bó bá dìgbà míì tó ní ìdí àti pé kóun bá yarun rẹ̀ àbí kóun bá fọ nǹkan bí irun rẹ̀ tó sì wà nù ẹtì káfọ wa ana haidu tẹ́mi sì ń ṣe haidọ̀ lọ́wọ́ anabi ó sì ní kí Aisha ọba ń fọ irun bẹ́ẹ̀ eléyìí náà ká tó kọ́ lẹ́kọ̀ọ́ nínú bá Nabi wa Muhammad sallallahu alayhi wa sallam bó ṣe fira rẹ̀ lẹ̀ fáwọn aráalé rẹ̀ ànábì yìí ṣe bíi kìnìún fáwọn ìyàwó rẹ̀ ànábì yìí ṣe pé bẹ́ẹ̀ lómi bá wá wọlé káwọn ọmọ máa wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀dì tí wọ́n sá sí kéèyàn wá jókòó rorò nínú ilé eléyìí náà ń bẹ nínú gbogbo tá a bá ń ka ahadithu nabiyyi sallallahu alayhi wa sallam ara àwọn ẹ̀kọ́ tó yẹ ká máa rí kọ́ńbẹ́ nìyẹn ànábì tọ́lọ́ ń ṣe ní aṣáájú gbogbo ọmọ ànábì ádámà ẹ wá wo bí ń ṣe ń ṣe láàrin àwọn ìyàwó rẹ̀ láàrin àwọn ọmọ rẹ̀ bíi pé èèyàn lásán lòun náà sallallahu alayhi wa sallam ó fi ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ni. so eléyìí ni hadithu aisha radiyallahu ta'ala anha hadithu aisha náà la hadithu wa kejì lónìí. عن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يتكئ في حجري وأنا حائض fayaqra'u al-Qur'an aisha ni kọ́dà ń gbà mí anabi wa muhammad sallallahu alayhi wa sallam yattaki'u fi hijri wa ana ha'id kọ́dà nabi sallallahu alayhi wa sallam gbà mí a máa gbé orí lé àyà mi tí mo sì wà nù haidọ̀ tí mo sì wà nù kíni mo sì wà nù haidọ̀ kọ́dà wà nù hadithi mi ká nabi muhammad sallallahu alayhi wa sallam ó ní aisha bá mú nǹkan báyìí wà nù masalasi. aisha wa ni inni haidun in ṣe haido lọ́wọ́ ó ní haidotuki laysat fi yadiki haidotuki laysat fi yadiki ọwọ́ rẹ kí haido wà ọwọ́ rẹ ọ̀dẹ̀gbin torí ko ń ṣe haido. قالت رضي الله عنها عائشة أن كان رسول الله صلى الله عليه وسلم يتكئ في حجري وأنا حائض قرأ كيس ليونك فيقرأ القرآن قرأ يوم ما كان القرآن الكريم láti fi hàn pé ní bóbìnrin bá ń ṣe haido yìí wọ́n wá pé ká sọ ọ́ dẹ̀gbin ká sọ ọ́ di ta pati aisha ní ìmọ̀ gborí léhùn gbá yà ń gbà mí wọ́n yíyá ha ti ń ṣe haido lọ́wọ́ bal wa yakra al-Qur'an kọ́dà anabi ọmọ kí al-Qur'an sallallahu alayhi wa sallam. hadith yìí min fiqhi hadha hadith òun ni pé ní tí ẹ bá ṣe pé inda ad-darura la lil haidi an taqra obìnrin tí ń ṣe haidọ̀ lọ́wọ́ tí ì báyìí pé làlúrí pé yọ gbàgbé tó ti ha àbí nǹkan kan al-asilu ni pé kóbìnrin tí ń bá ń ṣe haidọ̀ lọ́wọ́ ọmọ kí al-Qur'an al-Karim yufhamu hadha min hadha al-hadith hadith aisha yìí tọ́ka síbẹ̀ ńgbà tá aisha ń sọ pé radiyallahu ta'ala anha pé ah kẹ́ẹ̀fì mọ̀ pé ní ṣíṣe haidọ̀ sọ̀yàn dẹ̀gbẹ́ kọ́dà nẹ́bí máa ń ṣe kíni ìmọ̀ ká al-Qur'an tí ó sì gbé orílẹ̀ òun tó ń wà ní inú haidọ̀ ìyẹn ni pé ó ti jẹ́ ní ti Aisha ti mọ̀ radiyallahu anha pé bí yẹn bá wà nù haidọ̀ ìyẹn ké alukur'an alkarim àmẹ́yìn wọn wá débi pé ọkọ òun tí ò sí nù haidọ̀ kọ́dà bára rẹ̀ bá kàn òun kọ́mọ́kì alukur'ani. يا استنبط هذا الحكم الإمام ابن دقيق العيدي رحمه الله تعالى أفا ابن دقيق العيدي ó nínú hadithi yìí láti mú pé ní obìnrin tí ń bá ń ṣe haibọ̀ lọ́wọ́ tí ó bá ṣe pé làlórí kọ́mọ́kí alukur'an kẹrìm gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni obìnrin tí ń ṣe jánaba ni àbíwọ ọkùnrin tó wà ń po jánaba náà ẹlòmíì ọmọ ilé yìí bíyàn bá wà nù jánaba èèwọ̀ ní kéèyàn máa kí alukur'an kẹrìm kò gbọ́dọ̀ fọwọ́ kan alukur'an kẹrìm kò sì gbọ́dọ̀ kí alukur'an kẹrìm títí téèyàn ó fi lọ wẹ̀wẹ̀ ìwẹ̀ jánaba tíyẹn bá ní kódà kò gbọ́dọ̀ kí ayẹyẹ kan nù alukur'an kẹrìm إلينا بنو bẹ شريعة إسلام sariya islam taari mu nù hadithi aisha radiyallahu حديث إليك عن معاذة بنت عبد الله قالت سألت عائشة رضي الله عنها فقلت ما بال الحائض تقضي الصوم ولا تقضي الصلاة فقالت أحرورية أنت أن بحديثي و ẹlẹ́ẹ̀kẹta ìwá nínú àwọn sọ̀hábì anabuwa muhammad sallallahu alayhi wa sallam ni tá n pè ní mu'adha binti abdullahi al-adawiya mu'adha binti abdullahi al-adawiya gẹ́gẹ́ bí a ṣe máa sọ kan àbí méjì ń pa rọ́wí àbí rọ́wí yatil hadith nínú ẹ̀kọ́ tí a lè rí kọ́ngbèsè ayé mu'adha al-adawiya mu'adha ni. àwọn mùsùlùmí lọ ogun jọ ọkọ rẹ bá àwọn mùsùlùmí ojú ogun ọmọ rẹ tó bínú fọ́kọ yìí náà òun náà tẹ̀lé wọn ojú ogun fàṣà allah nínú ntọ́lọ́ntì kádàrá àti bàbá àtọmọ àwọn méjèèjì kú sójú ogun èyí tí ẹni tí ń ọkọ àtẹni tí ń ọmọ tàtọ́ yàtọ̀ fàṣà islam nínú àṣà islam tá a dé bá látọ̀dọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam àtàwọn ìyàwó kọ́dọ̀ ọmọ anabi wọn a máa tọ́jú ọkọ wọn ni gbogbo ntọ́kọ wọn bá nídìí ló di wọn èyí tó bá sàlù mu wọn yìí wá pé àtẹ̀mí náà níbi iṣẹ́ ti ń ẹ wọ aisha ìyá ńlá wa radiyallahu anha àti kàárítà aisha ní kódà bí màníyù bá ń bẹ lásọ anabi òun lòun ọba àfọkù aisha ní kọ́dà bá nẹ́bí bá fẹ́ fọrùn wọn bá fọ kọ́dà bọ́ bá fẹ́ yarun tó ní wọn bá wọn yọ wọn bá yá. bàbá wo nu hadithi fatima radiyallahu anha fatima ṣiṣẹ́ ṣiṣẹ́ fún aliyu ọkọ rẹ̀ bí à ń lọta bí à ń pọnmi bí nǹkan kan dépò tó sì fẹ́ su. ẹ wá wo fatima radiyallahu anha ó wá lọ bá ta ni ó lọ bàbá rẹ̀ tá ń bàbá rẹ̀ anabiwa muhammad sallallahu alaihi wa sallam kéle iná jẹ́ kọ́ fún wa ẹ kọ́mọ yẹn ó rojọ́ ọkọ rẹ̀ wá láti ilé ọkọ kọ́ wá bá bàbá èyí tí bàbá fi wá pé ọ̀dà jókòó ńgbọ́ bá yá àwọn èèyàn rẹ̀ ọ̀wà wọ́n ya wádìí irú yà tí ń fi ń jẹun yàn àbí ká wá yà lọ bòmí ẹ̀dákun ni lọ fẹ́ bàbá àwọn tó fẹ́ ni pé kóra bọ́ bá tiẹ̀ lé báwọn wọ́n kan anabi sọlọ sọlọ mi akọ láìfi bọ bá fọmọ ọ̀dọ̀ àmọ́ ṣé kí n kọ́ ní nǹkan míì tí ó lọ́lá fún ọ ju ọmọ ọ̀dọ̀ lọ afatima ah, eh, eh, ni a ah, bọba ìpẹrù nǹkan míì tó ń bẹ tọdà àjọ ọmọ ọ̀dọ̀ lọ ọya anabi bá tó kọ ńlá azikaru azikiri tí ọmọ ṣe ń jọun pé bọ́ ọba ti ń wí báyìí tó ń wí báyìí èyí ò lóore fún ọjọ́ ọmọ ọ̀dọ́ lọ ládàrí ó tún máa pọ̀ ní bọ́ọ̀ba ṣe ń ṣe wàhálà fọkọ rẹ̀ ẹ eléyìí ọmọ anabi nu sallallahu alayhi wa sallam ìyàwó anabi ni o aisha radiyallahu anha bó o ní ti wo obìnrin mùsùlùmí ó ṣe wá jẹ tó o ní jọ Fatima tó o ní jọ Aisha ẹ dákun ẹ má jẹ́ awo àwọn kan kọ́sẹ̀ ẹ má jẹ́ akásàkásà mùsùlùmí gbọ́dọ̀ mọ tí òun dé bá nù ìsìláàmù kó sì tẹra mọ́ àwa náà ó sì máa rí ẹwọ gbogbo àwọn tá à ń dákọ̀ yìí nísìnyí gbogbo ń táwọn náà ṣe ọlọ́run fún wọn ládàá rẹ̀ látàyè yóò tún fún wọn lálùkìyàmà so eléyìí ń bẹ nù ẹ̀kọ́ tó yẹ ká kọ́ nù hadith wa Aisha méjèèjì ta kà lónìí radiyallahu ta'ala anha wa ardaha. Ah, hadithu mu'adha al-adawiya tá n kà lọ mu'adha yìí nínú àwọn ọmọ kéwu aisha ni kátó fi na náà kẹ́kọ̀ọ́ nínú àwọn ọmọ ninu nínú àwọn ọmọ kéwu aisha ninu àwọn tí ma gba hadithi wa lọ́pọ̀lọpọ̀ lọ́dọ̀ aisha òní mu'adha ìyẹn ni pé ní bàbá robìnrin tó kewu tó lẹ́kọ̀ọ́ inú tó dáa ni pé kóun na kọ́ àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ kọ́ láì fi ẹ̀wọ̀ mu'adha ọlọ́run gba hadithi látọ̀dọ̀ ta ni. látọ̀dọ̀ aisha radiyallahu anha àfa sọmọ kíw náà nù mu'adha ni mo lọ bá aisha radiyallahu anha sa'altu aisha kọ́dà mo lọ bí ni ìtumọ̀ lọ béèrè fatiwa lọ́dọ̀ aisha radiyallahu anha fakultu ma baalu lḥaidi takdi sawma wala takdi salat ó ní mo dé mo wá bí aisha ń jọ kan pé ah, ìwọ aisha radiyallahu anha èé ṣe tí obìnrin tá a bá ń ṣe haidọ̀ lọ́wọ́ àní kírun àní gbàwẹ̀ àmọ́ bọ́ bá wá yá wọn ò ní ká san àwẹ̀ wọn ò sì ní pé ká san ìrun má bàa lò èyí ṣe torí bẹ́ẹ̀ tẹ́kùdì sọ́ọ́mà wàlá tẹ́kùdì sọ̀lá tó ipá àwẹ̀ nìkan là á máa san tá a ní máa sanrun. Aisha wa ń da lóhùn jọ yẹn pé aharuriyatun anti ah, ṣé kìí ṣe pé àwọn àjọ kan lọ ń tẹ̀lé aisha kọ́ wa lẹ́kọ̀ọ́ kan bí yìí náà bẹ́ẹ̀ yẹn bá gbọ́ tẹ́nìkan bá ń sọ̀rọ̀ kan tọ́jọ́ táwọn kan máa wí kéèyàn tètè fà á létí pé sí kì àwọn ará bí ń gbọ́rọ̀ wọn àwọn tá à ń pè ní haruriya yìí àwọn ni khawariju àwọn ni wọ́n máa lé kókókókókó ń bí ẹ̀sìn àwọn ni wọ́n èékùn láti pè èèyàn ní kèfèrí ìlú tí wọ́n ti kọ́ jáde ní jẹ́ harura lẹ́gbẹ̀ẹ́ kúfà nílẹ̀ iraq ni ìdí ẹ̀ ni wọ́n fi ń pè wọ́n ní kíni alḥaruriya àwọn náà ni khawarij ó kọ inú kọ àwọn khawariju ní alḥaruriya aisha wa ń bi obìnrin yìí jọ pé alḥaruriya tún àǹtí sékè pé o ti ń gbọ́ wá sí wọn sékè pé àwọn lọ ń gbọ́ àwọn tẹ̀lé wọn torí pé àwọn nínú ìsọkúsọ táwọn khawariju wí tí wọ́n fi tako sunna nebo muhammad sallallahu alaihi ni pé ah ńgbò ìpóbìnrin kò kírun kò gbààwẹ̀ ó sì lè wá sí pé àwẹ̀ nìkan ni ọmọ ẹ̀sán kọ́ ọmọ ẹ̀sán rún náà kẹ́ẹ́ lára ń táwọn kàwáríjù fi bọnú ẹ̀sìn nù ìyàwó àwọn kàwáríjù nísìn bọ́bá sàn àwẹ̀ wọn tún ní túláàsì ní kọ́sàrún náà lẹ́yìn tá nẹ́bù Muhammad sallallahu alaihi wasallam ọ̀kọ́ wa bẹ́ láìsà fi ń béèrè jọ pé aharuriyatun anti ṣé kìí ṣe para àwọn ni ọ́ ọ̀rọ̀ àwọn kàwáríjù yìí anabu wa sallallahu alaihi wa sallam ó ti kìlọ̀ wọn fún wa púpọ̀ ara wọn ló dìde wá bá anabi sallallahu alaihi wa sallam ń jọ́ kan anabi ń pín nǹkan láàrin àwọn mùsùlùmí gbogbo ntọ́ bá dé kí lànàbì fi pamọ́ mbẹ́ anabi wa ń pín nǹkan tó jẹ́ ọ̀rọ̀ mùsùlùmí jọ́nà ìwọ gba báyìí ìwọ gba báyìí nínú ntọ́lọ́ ń sèfì mà anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi a máa wo kí ló ń kálukú níìdì ó ṣeé ṣe kó fún ilé ìjẹlẹ yìí ń gbà mí kọ́dà ń gbà mí ọwọ́ nu hadithi mi gba àwọn kan tí wọ́n rò pa àwọn tó sì nǹkan kan kọ̀ fáwọn àwọn kan táwọn wá rò pa àwọn eléyìí ẹsẹ̀ wọn ìrìn lẹ́nu ìsìlámù àwọn oníṣìí wọn lọ fún anabi wa padà pè wọn pé mo màmá ni sallallahu alayhi wa sallam ẹsẹ̀ tiyín ti rin lẹ́nu ìsìlámù àwọn eléyìí tí wọ́n ń wá tí wọ́n yẹ dúró náà nù ẹ̀dá kan wọ hikma anabi wa muhammad sallallahu alayhi wa sallam àwọn náà wá gbà bẹ́ẹ̀ inú wọn sì túká ọkùnrin kan nú àwọn ìpìlẹ̀ àwọn khawariju yìí ọ wá bá anabi njọ́ náà nù hadith tó fẹsẹ̀ rinlẹ̀ la ilaha illallah muhammad rasulillah sallallahu alayhi wa sallam ìwọ́n sọ pé i'dil ya muhammad hadith yìí hadith tó fẹsẹ̀ rinlẹ̀ ni ń sọ fún muhammadu sallallahu alayhi wa sallam kéèyàn yanu kó ifá nabi pé ṣe déédéé o wàláhì bọ́kùnrin náà ṣe wíńjọ òun. anabi wa ń da lóhùn pé man ya'dil illam a'dil bẹ́ẹ̀mi ọba tún ṣe déédéé ta wá ló ń tọ̀hún tí ó ṣe déédéé. aminu wahyi sama ẹn tọ́lọ̀ ń fọkàn tán pé kọ́ máa jí sí òun fara ayé tọ́lọ̀ ń sì ṣe túmọ̀ rẹ̀ pé àbọ̀lọ́jẹ́ ọ̀jẹ́ pé kẹ́nìkan wa máa sọ fún anabuwa muhammad sallallahu alaihi wasallam pé ẹ̀ ní pé tá a bá rí wọn bẹ lóde òní náà o tá a bá rà àwọn akẹ́ tí wọn ò kù láti máa sọ̀rọ̀ sáàfà àwọn onímọ̀ àwọn ẹlẹ́sìn ọlọ́run ìpìlẹ̀ wọn làwọn khawariju ńgbà téèyàn lè láyà tó wá bá anabi pé ẹ̀ dẹ̀lẹ̀ ya muhammad ẹ̀wọ́ muhammad ṣe déédéé pẹ̀lú tó fẹ́ pín yìí o ní pé kámẹ́jọ jọ wá lójú bá a bá rí nù wọn àbọ̀sẹ́kù sallallahu alaihi wasallam inú Umaru ni ẹ̀ẹ́dínlì eh, anabi yọ̀ǹda fún mi kí n yanjú ọkùnrin yìí Umar bin al-Khattab radiyallahu ta'ala anhu a anabi ni filẹ̀ anabi ni kini filẹ̀ àmọ́ anabi wa ń sọ njọ́ ń pé yakhruju min dhi'dihi hadha yọ padà jáde irú àwọn ọkùnrin nìkan kí ọ wà nù yín o inú hadithi yìí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ẹni tó ṣe pé ní ọlọ́run fún un ní ká sọ̀rọ̀. kosi má kí nǹkan kan má tànù mbẹ anabi ńgbà tá anabi ọsàn nje anabi ọsàn pé yakhruju min hadhihi al-umma anabi ni yakhruju fi hadhihi al-umma yakhruju fi hadhihi al-umma wa hadha ya'ni annahum laysu min al-umma. torípé tá ànábì bá sọ ń jọ pé yakhruju min hadhihi l'umma pé nínú àwọn àlùmọ òun làwọn eléyìí ó ti jáde ajẹpára àwọn àlùmọ ànábì àmọ́ ànábì ò wí bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ànábì ni yakhruju fi hadhihi l'umma yóò jáde lẹ́gbà tí àlùmọ òun bá ń bẹ àwọn kan jáde o àmọ́ kò túmọ̀ pé wọ́n ń bẹ nù yín anabi sàpèjúwe wọn jọ anabi sallallahu alaihi wasallam oníkọ́dà má jẹ́ ọjọ́ yín lójú tahkiruna salatakum ma'a salati وتحكرون صيامكم مع صيامه وتحكرون عبادتكم مع عبادته anabi ni kọ́ dẹ̀ ní kírun tó wọn wọ́tàkìrún kọ́dà àwẹ̀ yín ò ní tó tiwọn kọ́dà ìbáàdà àwọn ojú tó yín lọ àmọ́ yamurukú na mina dín kàmá yamurukú sàmù mina rọmíyà anabi ni sẹ́yìn rí bí yẹn bá ta fà bọ́ fà ṣe jáde kó lẹ́nu ọ̀fà wọn bẹ́ẹ̀ ni wọ́n jáde kó nu islam àwọn haruriya àwọn khawariju nìyẹn àwọn ni wọ́n pa Uthman radiyallahu ta'ala anhu àwọn ni wọ́n pa Aliyu bin Abi Talib radiyallahu ta'ala anhu ẹ dákun bàbá wa ń rí lábọ̀sẹ́kù wọn lóun ló jẹ́ ká pe àkíyèsí wa pé kìí ṣe mẹ̀yàrú ni pé lamọ̀yìn ń sẹ̀sìn lamọ̀yìn ń kírun ń tí ó bá ti bá lánàá tà nàbọ̀ sallallahu alaihi wasallam mu ó ti kọjá la. Ewo. anabi ní kóbìnrin ọmọ sànrun àwẹ̀ ní kọ́ máa san àwọn haruriya ni a sì lè jẹ́ bẹ́ẹ̀ kọ́dà ẹlòmíì ọmọ sọ̀rọ̀ ru àwọn haruriya gbà mí tí ò ní mọ̀ nílùú ni mo ti rẹ́ nìkan tí ọ̀sọ̀ nkankan fún mi ń ó ní ẹnìkan wá mọ́sálásí ni inú àwọn tó ni ìgbèrú náfìlà tẹ́ ẹ̀ tún yàn yóò nídìí nǹkan kan ẹgbọ́ bẹ́ẹ̀ lórí ah, mo ní kí ló ló dé tó fi ní orí bẹ́ẹ̀ ló ní kò sẹ́rí fún inú súnà inú tíra àti inú tíra ọlọ́ àti súnà mọ̀ kí ló ní wàá kù nígbà tí yẹn ní nǹkan ọ̀lẹ́rìí inú al-Qur'an al kò lẹ́rìí inú súnà nẹ́bà Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀wọ́ lọ́wọ́ ah, ni àwọn èèyàn lè bá a bá ń yí báwọn ẹ̀rá kan ẹ̀wò torí tó ń gbọ́ yìí ni pé ní bá a nàbì ṣe wí tahkiruna salatakum ma'a salati ẹlòmíì gbàgbọ́ yé ìsìláàmù ni pé ìsìláàmù ni ká máa nira ẹni la ìsìláàmù ò rí bẹ́ẹ̀ ká ṣe é lòdì wọn bá nàbọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ṣe gbé kalẹ̀ ni òun la máa ń bá pèjúwe wa anabi sallallahu alaihi wa sallam ó ní bíyẹn bá gbààwẹ̀ Ramadana lápèjúwe tó wá di ẹ̀yìn Ramadana yìí tó wá gbààwẹ̀ ọjọ́ mẹ́fà péré lẹ́yìn Ramadana anabi sallallahu alaihi wasallam ládàá wọlọlọlọrun wò fún bí ìgbà téèyàn fò dídí ọdún kan gbààwẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ni ọwá ní gbààwẹ̀ mẹ́fà yìí ó lè wá fọ àádọ́rùn ọjọ́ gbààwẹ̀ tọ́ba yìí pé ní bí ládàá yẹn ó ṣe pọ̀ sí ni bí yẹn bá ṣe ní rẹ̀ láàṣì ni òun lọ́ọ́ yẹ kó ní ládàá jù àmọ́ ìsìlámù ò rí bẹ́ẹ̀ èyí tó ṣe déédéé súnà ni kódà bí ọ̀pọ̀ ẹ dákun ẹ já fura yìí so nípa ọ̀rọ̀ àwọn kàwáríjù tá à ń sọ kódà arákùnrin kan bẹ nínú àwọn tí ń dá fìtínà lẹ̀ láyé lónìí ẹ̀ lè ti máa gbúrò rẹ̀ nínú àwọn tí ọmọ kìí ṣe ọmọ ìlú wa ń bì yìí àmọ́ ó ti wà ń lu nàìjíríà yìí láti bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn tí ń káàkiri àwọn ibi tí wọ́n bá gbà láyé àmọ́ bóyá yọ̀ọ́ àwọn ibi tiẹ̀ tí wọ́n gbà láyé ńlọrin yìí náà. ẹ ní wẹ̀sídẹ̀ẹ́ ní bọ̀ aha inú àwọn tá nẹ́bù Muhammad sallallahu alaihi wasallam sàpèjúwe wọn kalẹ̀ nìyẹn àwọn tá síwájú wọn dùdé ń gbẹ wájú anabi ti ń sọ pé i'dil ya Muhammad sallallahu alaihi wasallam ẹ ra wọn náà kọ́ra gbogbo àwọn àfànẹ́bì nìkan lẹ́nu wọn ọgbà kí wọ́n pé kèfèrí là nẹ́bì sallallahu alaihi wasallam àmọ́ gbogbo àwọn sọ̀hábì ànẹ́bì èèyàn tẹ́ńbẹ́lú ni lẹ́nu rẹ̀ gbogbo àwọn onímọ̀ nínú ìsìláàmù èèyàn jẹ́bẹ̀tẹ̀ ní kọ́dà àwọn tọ́kọ̀hún náà ń kéwú so ẹ dákun ọ̀pọ̀lọpọ̀ níbi tó dé náà alhamdulilayi àṣírí rẹ̀ ń tú ọ̀pọ̀lọpọ̀ níbi tó dé kọ́dà lẹ́nu wíwá tó wà yìí náà kọ́dà ọ̀pọ̀lọpọ̀ níbi tí wọ́n ti pè é pé jájọ fọ̀rọ̀ jómi tó rú ọ̀rọ̀ ọ̀sá àmì ìta fẹ́ pàkíyèsí wa sí ni pé sẹ̀ríà islam hàn o anabi sì gbẹ́mẹ̀ yàrá kalẹ̀ anabi ní tahkiruna salatakum inda salatihim wàtàkìrúnà síyámakum máa síyámihim. so ọlọ́run kó ṣe àlékún mọ̀nà fún wa. aisha ń bi arábìnrin ìjọ náà pé aharuriyatun anti ṣé kì í ṣe para àwọn kàwárí jù ní ọ ìwọ obìnrin yìí mu'adha wa ń dáhùn jọ náà pé fakultu lastu biharuriya mu'adha ni a ah, èmi ò sí nínú wọn o walakinni as'alu èmi ń béèrè ni ẹni tọrọ òye tó fẹ́ yé ńlẹmi èmi ò sínú àwọn khawarij ìsínú haruriya wọn láìsà wa ń sọ ni wọn ń da lóhùn pé kana yusibuna dhalika fanu'maru bi qada'i sawmi wala nu'maru bi qada'i salat aisha níláyà nabuwa muhammad sallallahu alaihi wa sallam àmà ṣe haidọ àmà ṣe nifasu fanu'maru bi qada'i sawmi ntí wọ́n máa pa wá láṣẹ tá ànábì máa pa wá láṣẹ ní pé kí ni àwẹ̀ tá a bá gbà ká gbà padà àmọ́run ọlọ́lọ́ ń bùn wa ká sì jẹ́ orí bá ànábì ṣe ní orí òun náà ni kì í wá sí pé kéèyàn wá máa wá nǹkan míì mẹ́sìn pé nítorí káwọn èèyàn má bàa kọ́lẹ̀ ah islam kọ́hún so ọlọ́run kọ́ ṣàlékún ìmọ̀nà fún wa lára fíkì hadithi yìí òun ni pé tá a bá ń ka hadithi gbogbo bí tá a bá ti rí tí wọ́n bá ń pè kunna nu'maru bi kada kunna nu'maru bi kada tí sọ̀hábì anábọ̀ muhammad sallallahu alaihi wasallam bá sọ bẹ́ẹ̀ pé kunna nu'maru bi kada ó làwọn afáàmà sọ pé hadha lahu hukmu rọfì hadha lahu hukmu arọfẹ bí ìgbà hadithi tó ní kọ́lá rasulillahi sallallahu alayhi wa sallam anabi kò sẹ́nìkan tí ó tún máa pẹ́ nìkan láṣẹ pé anabi náà láìsàn rí fáàsì pé a máa pa wá láṣẹ pé ká san àwẹ̀ àmọ́ ká má san irun hadha wallahu a'lam wa sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in. alhamdulillah rabbil alamin wa salatu wa salam ala rasulillah sallallahu alayhi wa sallam adúpẹ́ fún ọlọ́run atọ̀rọ̀kẹ́tọ̀rọ̀kẹ́ fún anabi muhammad ntí agbọ́yì ọlọ́run jẹ́ wúlò fún wa ní ayé so gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé agbègbè ìbéèrè nípa tí ó bá lójú nípa ọ̀rọ̀ ẹ̀sìn ńlá wa yìí ṣùgbọ́n gẹ́gẹ́ bí alkaali tí àwọn dókítà ṣe ní mí ìbá gbàgbé ní ìjẹ́dógún tí wọ́n ní àyànjú àwọn masala kan nípa àwọn sùwárì tí àwọn obìnrin kọ ránṣẹ́ tí wọ́n sọ pé àka kwẹ́sàn wọn tá a sọ dé ń jọ ni so ọ̀rọ̀ àpẹ sọ pé òun láyànjú ní ẹ̀hẹ́ ẹ̀hẹ́ ẹni sọ gẹ́gẹ́ bí ìbámu sí ọ̀gá sọ ju pọ̀ tí ọlọ́run bá ń kí aláwọn ẹni ìbéèrè pé ó ní ní agbègbè tí òun wà ó lò máa pé tí wọ́n bá pààyàn bóyá wọ́n ni fi pa ẹni tí o iku tí ti ni o o pe bí ó ṣe é ṣe kó rí ní lápèjú èsì òun gbélé yìí ẹnìyẹn ń gbé kó pé ó máa rí lẹ́kọ̀ọ́ sọ wọ́n kí ni ètí lọ́rọ̀ àkúdáyà sọ lọ́rọ̀ àkúdáyà sọ wọ́n ní kí ni ìdájọ́ Islam nípa eléyìí àti pé ṣé mùsùlùmí wọ́n gbàgbọ́ ọgbọ́n gbàgbọ́ pé ẹnìkan lè pààyàn. qiyamatuhu gbogbo ẹni ọba ti kú lórí ilẹ̀ ayé yìí anabi sọ̀rọ̀ sọ́làm ní tiẹ̀ ti parí qamat qiyamatuhu àmọ́ wá ṣe é ṣe lóòótọ́ bóyá ṣe ìtọ́nu wá gbé àwòrán rẹ̀ gẹ́gẹ́ bá anabi muhammad sọ̀rọ̀ ṣe kọ́ wa náà pé àfọwọ́n nìkan níṣe ìtọ́ni ò ní lágbára àti máa gbé àwòrán rẹ̀ wò kọ́ máa fi tan àwọn èèyàn àmúṣeéṣe bóyá rú ẹ̀ ní máa ṣẹlẹ̀ wallahu ta'ala alam amẹ́ni wọ́n bá ti kú nù sẹ̀ríà ìsìláàmù pé kí wọ́n á dìde nìkan àbò ni wọ́n tún tún bí làwọn afáàfin máa kìlọ̀ fún wa ń gbà mí náà pé kọ́dà àwọn ọkọ mi tá a máa sọ bàbá tún dé bàbá tún jí pé gbogbo ẹ̀ náà kápá tí kò bá kìídà sẹ̀ríà ìsìláàmù mu wallahu ta'ala alam kí ni ìbéèrè kẹta. aha anabi àwọn anabi ọlọ́run anabi sallallahu alaihi wa sallam ó sọ nínú hadithi bẹ́ẹ̀ pé inna Allah harrama ajzada al-anbiya ala al-ard aw kama fi ma'na al-hadith pé anabi sallallahu alaihi wa sallam ó ní ọlọ́run ti ṣe torí pé ntọ́fà hadithi yìí ni pé anabi sallallahu alaihi wa sallam sọ fáwọn sọ̀hábẹ́ pé ẹ máa sàṣàlátù fún un fa inna salatakum tu'radu alayya aw ma'rudatun alayya gbogbo bẹ́ẹ̀ bá ṣe sàṣàlátù làṣàlátù náà máa wá ṣe kínní ní ọmọ wa bá wọn àwọn sọ̀hábí náà wá bí ànábì gba ah, bó lélẹ́ yóò ṣe ṣe é ṣe lẹ́yìn ìgbà tí ìwà ànábì bá ti kú fún àìmọye ọgọ́rùn ọdún àìmọye ẹgbẹ̀rún ọdún lànábì wa ń sọ pé ilẹ̀ ọlọ́run ti ṣe ilé ìwọ̀ pé kò gbọdọ̀ jẹ ara àwọn ànábì ọlọ́run àmọ́ lẹ́yìn àwọn ànábì ọlọ́run kò sí àdíìsì míì tó ní bóyá ẹnìkan ní ilẹ̀ ò ní jẹ ara rẹ̀ àmọ́ tí ó ká pe àkíyèsí wa sí generally ni pé. Si ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mo rò pé bẹ́ẹ̀ yẹn náà ti wá nísìnyí pé àwọn ìṣẹ̀lẹ̀ kan máa ń ṣẹlẹ̀ bóyá wọ́n sin ẹnìkan ńgbò tó gbà kan ẹnìkan ṣeré débi sàárè rẹ̀ sàárè bá bú akọ́dà bí ó ṣe wà níjọ́ tá a gbé síbẹ̀ náà lọ́wọ́ àbí ìmọ̀lẹ̀ kan jáde ńbẹ̀ àbí nǹkan kan èyí wọn sọpọ́ máa àlìjẹ́nà lèèyàn kò sí pọ́ mọ́ ẹ̀ náà lèèyàn o téèyàn bá wo ohun sheikhul islam bin taymiya sọ ń pa alfurqanu bayna awliya irrahman wa awliya ishaitan pé nítorí pé nǹkan kan ṣẹlẹ̀ sísàárè rẹ̀ àbí nǹkan kan àbí bá a ṣe bá èyí wọn sọ pé bọ́ bá ṣe pé wà á ná wù tí wọ́n fi sin kọ́dọ̀mọ àlùjánnà o torí bẹ́ẹ̀ ni pé ní wòlíì ọlọ́run ọlọ́run ní alladhina amanu wa kanu conditions méjì tọ́lọ̀ ń gbé kalẹ̀ nu pé bàbá fẹ́ mọ̀ pé wòlíì ọlọ́run lè yàn nǹkan méjì náà ni ẹ wá o alladhina amanu ìmánì rẹ̀ dúró wa kanu yattaqun ó sì jẹ́ olùbẹ̀rù ọlọ́run lórí ilẹ̀ ayé kó tó kù láyé àmọ́ kéèyàn tọ́rọ́pọ̀lọpọ̀ lèèyàn ọmọ téèyàn bá wo sí ọwọ́ ẹlòmíì kó tó di kókú sí tí wọ́n máa wá lọ́sẹ̀lẹ̀ lẹ́yìn ikú rẹ̀ ọ̀tàkùrà wọn òní fi padà síbi kíni alukur'an wí kíni sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam wí bàbá fẹ́ mọ wòlíì ọlọ́run alladhina amanu wa kanu yattaqun gbogbo ẹni tó bá dúró lórí ìlànà ọlọ́run tí ìmánì rẹ̀ dúró tó sì jólúbẹ̀rù ọlọ́run àwọn ọlọ́run pè ní wòlíì tóun ọba ti yẹ lẹ́yìn eléyìí òun ni sheikh olùsàmù pè ní awliya'u ash-shaytan al-furqanu bayna wa awliya'i ash-shaytan wallahu a'lam. naam ẹni yìí náà béèrè nípa gbàdẹ́ sọ̀rọ̀ nípa ṣàfà àǹjọ́ni so wọ́n á ní ǹjẹ́ anabi muhammad sallallahu alayhi wa sallam ǹjẹ́ ok ǹjẹ́ àwọn tán ṣe bídà yẹn wọ́n lẹ́tọ̀ sí ìsìnkú anabi muhammad ọjọ́ gbé nàìjíríà kíámà. wọ́n ní ẹni tí ó ṣe ìtumọ̀ bídà ni pé àdáda lẹ́sìn nínú islam tí ó bá Qur'an mu tí ó bá sunna mu pé ńgbà tá à ń sọ̀rọ̀ ṣàfà àǹjọ́ni yìí ǹjẹ́ àwọn ẹni tó ṣe bídà ǹjẹ́ àwọn náà lẹ́tọ̀ọ́ sí kínní ǹjẹ́ wọ́n lẹ́tọ̀ọ́ sí ṣàfà anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ìdáhùn sílẹ̀ yìí ní kúkúrú ni pé man lam tukhrijuhu bid'atuhu anil islam fahuwa fi zumratil muslimin gbogbo ẹni tó bá ṣe pé bídíà ló ṣe ní nǹkan míì ló ṣe ní tí ó bá débi pé mú kó nù islam tí èyí ṣe bídíà tó mú kó nù kínní nínú islam tó sọ ọ́ di kèfèrí òun náà ń bẹ nínú àwọn mùsùlùmí tá nẹ́bi ló ń wò sí pẹ̀ lópin ìgbà tí ń bá ń jẹ́ mùsùlùmí gbogbo ń tà nẹ́bi wa muhammed sọ̀rọ̀ sọ̀rọ̀ wí ń pa gbogbo mùsùlùmí ọba òun náà mu àmọ́ ẹnìkan ti wá ṣe bídíà àfi bá ṣe pé ní bídíà tó mú yẹn kó nínú ìsìláàmù ẹni bá ṣe kó nínú ìsìláàmù ó ti kó nínú àwọn tá nẹ́bi ló ń wò sí pẹ̀ nìyẹn sallallahu alayhi wa sallam àmọ́ gẹ́gẹ́ bíi البدع إما أن تكون مكفرة أو غير مكفرة bí yẹn bá ṣe bid'a tí o mú kó nu islamu èyí wọn yọ nu shafa'a nabi ẹni yìí pé ó ní ẹ dákun tó rọ pé wọn ní àwọn kan ní tí èèyàn bá ń kúnlẹ̀ bóyá ń bi kíkí pé wọn sọ pé irú ẹni bẹ́ẹ̀ ń kọ́ ó ti ṣe ẹbọ wọn á ní kí ni ẹ̀rí eléyìí bóyá nu kìtàbù aw sunnah. ẹ mo rò pé ẹni tí ó ló ti ṣẹbọ ni wọn bá béèrè ẹ̀rí lọ́wọ́ rẹ̀ bọ̀tí táwa mọ̀ ni pé ọ̀sẹ̀ lọ́hùn ẹ dákun ẹ jẹ́ ká gbàrin yé dáadáa ọ̀sẹ̀ kínní ọ̀sẹ̀ ọlọ́hùn tọrọ ta ko àṣẹ anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi sọnù hadithu anas bin malik radiyallahu anhu nígbàtí anasi bi anabi pé bẹ́yàn bá pàdé yàn bó ni kéèyàn ó kí i lahu se kọ́ tẹ̀ kó kúnlẹ̀ fún anabi ni la kọ́mọ̀ṣe bẹ́ẹ̀ ẹni ọba wa gbọ́ hadithi yìí tí ń tún ṣe òfin anabi wa muhammad sallallahu alayhi wa sallam àmọ́ kìí ṣe pé gbogbo máa ṣíyà ẹ̀ṣẹ̀ téèyàn bá ṣẹ̀ ló torí ẹ̀ mú yàn kó No kọ́dà láyé anabuwa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ṣe ó ṣeéṣe kó pé ní kámẹ́rà ẹni kankan tí ó dẹ́sẹ̀ kankan nù àwọn sọ̀hábì anabuwa muhammad sallallahu alayhi wa sallam but láti fi kọ́ wa lẹ́kọ̀ọ́ kọ́dà rí kọ́dà ń ta lè pè ní bídíà ó ṣẹlẹ̀ láyé anabi náà sallallahu alayhi wa sallam ẹ rí i pé nínú àwọn sọ̀hábà àwọn kan wọ́n ní ana asumu wala uftir èmi ò máa gbààwẹ̀ ò ní ṣe kíni èmi ò ní sínú mọ́ ọ̀kan ní la àtàzáwọ́jú nìsa ẹ̀mí ọ̀tí ẹ̀ ní fẹ́yàwó mọ́ kí lànà bí wàá wí man ragiba an sunnati bọ̀tìjà nàbí ni wọ́n kú nínú ìsìláàmù bí kò rí bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam nípa báyìí ni pé ìkúnlẹ̀ léyìí tí ò sí rọ́ńbẹ́ ẹ̀ṣẹ̀ ni nínú ṣẹ̀ríà ìsìláàmù àmẹ́yìn wọ̀ wá sọ̀yàn di kèfèrí wallahu ta'ala a'lam. Sista ìbéèrè pé bóyá bọ́dà tí wọn àti ẹni tán fẹ́ẹ́ fẹ́ra wọn ṣá wọn ní pé bọ́dà yẹn kò tí ì rí owó sọ̀dá kí pé ṣé ìyẹn dínà pé wọ́n má ti lè yọjú sí àwọn òbí obìnrin yẹn. pé béèyàn bá ẹ ìbéèrè yìí ṣe pàtàkì torí ọ̀pọ̀lọpọ̀ ló lè nírú pírọ́blẹ́mù bẹ́ẹ̀ pàtàkì jùlọ láwọn ibi tí wọ́n bá ti ń béèrè sọ̀dáàkì tó pọ̀ ipe ǹjẹ́ wọ́n wà á ní nítorí pa àti ìní sọ̀dáàkì tá a san àní tí ìṣèyàwó bí kò rí bẹ́ẹ̀ ṣẹ̀ríà islam fààyè gba tàjílù almahari tàjílù almahari kódà wọ́n lè so yìgì kí wọ́n má ti san sàdáàkì ẹnu pé yọ wà lákọọ́lẹ̀ pé sàdáàkì yìí ń bẹ lọ́rùn ọkọ gbogbo ìgbà tí wọ́n bá tọ́ bá rọra wọn lọ́rùn láàrin wọn àtìyàwó rẹ̀ túláàsì ni gbèsè ni lọ́rùn rẹ̀ kódà bó bá kú wọn yọ nu ogun rẹ̀ àmọ́ ìwọn ò di kíni kò di akédo ká so yìgì láàrin ọkọ àtìyàwó kò di lọ́wọ́. wọ́n ní ọlọ́run kò sànù wọ́n ní wọ́n ní nípa gbogbo ìyàwó ṣíṣe wọ́n ní ṣé obìnrin tí ó bá fẹ́ ẹ bá ṣe máa ṣe ńlẹ̀ yìí pé tí wọ́n dáná ní ọ̀dọ̀ tiwọn náà tí wọ́n ṣe gbẹ̀ ṣé kò sí tó burú mẹ́ pé àwọn kan ní kò sẹ́rì fún pé ọkọ nìkan pé ọkọ nìkan lọ́gbọ́dọ̀ dáná fún yàn kó sì pé tí ń bẹ láàrin ọkọ àti ìyàwó ni pé kọ́kàn fún ìyàwó rẹ̀ ń sàdáàkí kọ́kọ́ sì dáná pé ìyàwó lẹ́tọ́ àti dáná kankan. alhamdulillah sẹ́rí ń tọ́ máa ń fa gbóró àwọn béèrè báyìí ó ní pé adamu tafriqi bayna al-aada wal-ibada ọ̀pọ̀lọpọ̀ nù àwa tá a máa ń ṣe fatiwa ọ̀pọ̀lọpọ̀ yìí mọ̀ yàtọ̀ láàrin pé kinní kan jẹ́ ìbáadà kinní kan jẹ́ àláàdà anabi muhammad sallallahu alaihi wa sallam ó bá àwọn ará maka náà tí wọ́n ń sa àwọn àláàdà kan èyí tó dáa tí ó tako sẹ̀ríà ìsìláàmù ń bẹ anabi ò lé wọn kó ń bẹ ẹnu àádà tó bá tako nǹkan kan nù sẹ̀ríà òun ní òun ní èèwọ̀ irú àádà tó lè tako sẹ̀ríà islam ń pọ̀ ọ̀rọ̀ ìyàwó à ń ṣe ìyàwó ń lu wa ń bì ní pé kọ́dà bí wọn ò béèrè yẹn káfẹ́ ṣe ìyàwó káwọn kan pé ẹ lọ́ọ́ múgò ìgò ọtí àbí là á mọ kíní kan là á mọ gbà ń lé wa eléyìí ó ti tako kankan nù sẹ̀ríà islam àbí kéèyàn ó sì náwó débi náà pa israf wàlá tubadhiru tabdhira ẹ má nà náà pa àmọ́ gbogbo ntọ́ bá ti já àlàáda tí yìí bá ṣe pọ́tako nkankan nù sẹ̀ríà ìsìláàmù sẹ̀ríà ìsìláàmù ọ̀tako àlàáda wa tí ó bá ti tako nkankan nù sẹ̀ríà ìsìláàmù sẹ̀ríà ìsìláàmù ọ̀tako òun ni kọ́ìdà fìkìyà àmà fi wà pé àlàádàtú muhakkama àlàádàtú muhakkamatun wallahu a'lam. ẹ wáyà kí ẹ jẹ ẹ bá dáwọ ilé náà ti mẹfíṣẹ yìí wọ́n ní èyí tí wọ́n ká ansẹ̀ tí wọ́n ká Quran sí pé só lè mú bàtà ní kò lè mú Quran but èyí tí wọ́n ká Quran sí yẹn ṣé ó lè mú ansẹ̀ tiẹ̀. ìbéèrè tó dáa ni torí pé n ti ń jẹ́ mushaf al-mushaf náà ni ti al-Qur'an al-Karim bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tá a bá ní ká wo ansẹ̀tì tí ó yẹ pé ní odidi alukur'an karim bẹ́ẹ̀nbẹ́ẹ́ lóòótọ́ àfi tó bá ṣe pé ní kò sì ṣeé ṣe kọ́ máa pa gbogbo ìgbà kọ́ máa sì kalẹ̀ tó bá yẹ pé wà ń pè pa bí ìgbà tí alukur'an wà lára àyàn téèyàn ò tí ì ké ni bọ̀dé lópin ìgbà tó bá yẹ pé yóò máa sí irú ansẹ̀tì yìí allahu alam èyí tó dáa jù ni pé kọ́ra kóbìnrin ọmọ mọ̀ tó bá wà nù haidọ̀ allahu alam torí pé ọjọ́ mushafu ti alukur'an karim náà wà nù rẹ̀ allahu alam. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك inshallah àwọn question mi tún bẹ ń bí